Ìṣe àwọn Àpọ́stélì orí kẹtàlélógún. Nígbà tí Paul sì tẹjú mọ́ ìgbìmọ̀, ó ní. Ará, èmi ti ń fi gbogbo ẹ̀rí ọkàn rere lo ayé mi níwájú Ọlọ́run títí fi di òní yìí. Ananaya olórí àlùfáà sì pàṣẹ fún àwọn tí ó dúró tì í pé kí ó gún un ní ẹnu. Nígbà náà ni Paul wí fún un pé. Ọlọ́run yóò lù ọ́, ìwọ ògiri tí a kùn ní ẹfun. E ìwọ jókòó láti dájọ́ mi ní gẹ́gẹ́ bí òfin ìwọ sì pé kí a lù mí ní òdì sí òfin. àwọn tí ó dúró tì í sì wí pé. olórí àlùfáà ọlọ́run ni ìwọ ń gàn. paul sì wí pé. ará èmi kò mọ̀ pé olórí àlùfáà ni nítorí a ti kọ́ pé ìwọ kò gbọdọ̀ sọ̀rọ̀ olórí àwọn ènìyàn rẹ ní búburú. ṣùgbọ́n nígbà tí paul ṣàkíyèsí pé apá kan wọn jẹ́ sadusí apá kan sì jẹ́ Farisí ó kígbe ní ìgbìmọ̀ pé. ará farisi, ni èmi ọmọ Farisí nítorí ìrètí àti àjíǹde òkú ni a ṣe bá mi wíjọ́. nígbà tí ó sì ti wí èyí ìyapa dé láàrin àwọn Farisí àti àwọn Sadusí àjọ sì pín méjì nítorí tí àwọn Sadusí wípé kò sí àjíǹde tàbí áńgẹ́lì tàbí ẹ̀mí. E ṣùgbọ́n àwọn afarisi jẹ́wọ́ méjèèjì ó sì di ariwo ńlá nínú àwọn akọ̀wé tí ó wà ní apá ti àwọn farisi dìde wọ́n ń jà wípé. àwa kò rí ohun búburú kan lára ọkùnrin yìí kí sì ni bí ẹ̀mí kan tàbí áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. nígbà tí ìyapa sì di ńlá tí olórí ogun bẹ̀rù kí pọ́ọ̀lù kí ó bá a di fífàya lọ́wọ́ wọn ó pàṣẹ pé kí àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ lọ láti fi ipá mú un kúrò láàrin wọn kí wọ́n sì mú un wá sínú ilé olódi ní òru ijọ́ náà olúwa dúró tì í ó sì wí pé. tújú nítorí bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerusalem bẹ́ẹ̀ ni wọn kò lè ṣàìjẹ́rìí ní Róòmù pẹ̀lú. nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù kan dìmọ̀lù wọ́n fi ara wọn bú pé àwọn kì yóò jẹ bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù àwọn tí ó dìtẹ̀ yìí sì ju ogójì ènìyàn lọ wọ́n sì tọ olórí àwọn àlùfáà àti àwọn àgbààgbà lọ wọ́n sì wí pé. àwa ti fi èpè ńlá bú ara wa pé a kì yóò tọ́ ohun kan wò títí àwa ò fi pa Pọ́ọ̀lù ǹjẹ́ nísinsìnyí kí ẹ̀yin pẹ̀lú àjọ ìgbìmọ̀ wí fún olórí ogun kí ó mú un sọ̀kalẹ̀ tọ̀ yín wá bí ẹni pé ẹ̀yin ń fẹ́ wádìí ọ̀ràn rẹ̀ dájúdájú kí ó tó súnmọ́ ìtòsí àwa ó sì ti múra láti pa á nígbà tí ọmọ arábìnrin paul sì gbúròó ìdènà wọn ó lọ ó sì wọ inú ilé olódi lọ ó sì sọ fún paul paul sì pe ọ̀kan nínú àwọn balógun ọ̀rún sọ́dọ̀ rẹ̀ ó ní. mú ọmọkùnrin yìí tọ̀ olórí ogun lọ nítorí ó ní nǹkan láti sọ fún un. ó mú ó sì sin lọ sọ́dọ̀ olórí ogun ó sì wí pé. paul òǹdè pè mí sọ́dọ̀ rẹ̀ ó sì bẹ̀ mí pé kí èmi mú ọmọkùnrin yìí tọ̀ ọ́ wá ẹni tí ó ní nǹkan láti sọ fún ọ. olórí ogun fà á lọ́wọ́ ó sì lọ sí apá kan ó sì bí léèrè níkọ̀kọ̀ pé. kí ni ohun tí ìwọ ní sọ fún mi. ó sì wí pé. àwọn júù fi ìmọ̀ ṣọ̀kan láti wá ibẹ̀ ọ̀ kí o mú pọ́ọ̀lù sọ̀kalẹ̀ wá sí àjọ ìgbìmọ̀ ní ọ̀la bí ẹni pé ìwọ ń fẹ́ béèrè nǹkan dájúdájú nípa rẹ̀ nítorí náà má ṣe gbọ́ tiwọn nítorí tí àwọn tí ó dènà dé nínú wọn ju ogójì ọkùnrin lọ tí wọ́n fi ara wọn bú pé àwọn kì yóò jẹ bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu títí àwọn ò fi pa á nísinsìnyí wọ́n sì ti múra tán wọ́n ń retí ìdáhùn lọ́dọ̀ rẹ̀. nígbà náà ni olórí ogun jọ̀wọ́ ọmọkùnrin náà lọ́wọ́ lọ ó sì kìlọ̀ fún un pé. má ṣe wí fún ẹnìkan pé ìwọ fi nǹkan wọ̀nyí hàn mí. ó sì pe méjì àwọn balógun ọ̀rún sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé. ẹ múra igba ọmọ ogun sílẹ̀ láti lọ sí kesaria àti àádọ́rin ẹlẹ́ṣin àti igba ọlọ́kọ̀ ní wákàtí kẹta òru. ó sì wí pé. kí wọ́n pèsè ẹranko kí wọ́n gbé Paul gùn ún kí wọ́n sì lè mú dé ọ̀dọ̀ Fẹ́líkìsì baálẹ̀ ní àlàáfíà ó sì kọ ìwé kan báyìí pé. Claudiulisia sí Fẹ́líkísì baálẹ̀ ọlọ́lá jùlọ àlàáfíà. Àwọn Júù mú ọkùnrin yìí. Wọ́n sì ń pète àti pa á. Nígbà náà ni mo dé pẹ̀lú ogun. Mo sì gbà á lọ́wọ́ wọn nígbà tí mo gbọ́ pé ará Róòmù ní í ṣe. Nígbà tí mo sì ń fẹ́ mọ ìdí ọ̀ràn tí wọ́n fi sùn sí i. Mo mú un sọ̀kalẹ̀ lọ sí àjọ ìgbìmọ̀ wọn ẹni tí mo rí i pé wọ́n ń fi sùn nítorí ọ̀rọ̀ òfin wọn bẹ́ẹ̀ ni kò dá ọ̀ràn kan tí ó tọ́ sí ikú àti sí ìdè nígbà tí a sì ti sọ fún mi pé n ó dènà de ọkùnrin náà ọgán mo sì rán sí ọ mo sì pàṣẹ fún àwọn olùfisùn rẹ̀ pẹ̀lú láti sọ ohun tí wọ́n bá rí wí sí i níwájú rẹ̀. nígbà náà ni àwọn ọmọ ogun gba Pọ́ọ̀lù wọ́n sì mú un ní òru lọ sí Antiopari gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún wọn níjọ́ kejì wọ́n sì jọ̀wọ́ àwọn ẹlẹ́sìn láti máa bá a lọ wọ́n sì padà wá sínú ilé olódi nígbà tí wọ́n dé Kesaria tí wọ́n sì fi ìwé fún baálẹ̀ wọ́n mú Pọ́ọ̀lù pẹ̀lú wá síwájú rẹ̀ nígbà tí ó sì ka ìwé náà ó béèrè pé ará ilẹ̀ wo ní í ṣe nígbà tí ó sì gbọ́ pé ará Kìlíkíà ni ó ní í. èmi ò gbọ́ ẹjọ́ rẹ nígbà tí àwọn olùfisùn rẹ pẹ̀lú bá dé. ó sì pàṣẹ pé kí wọn kí ó pa á mọ́ ní gbọ̀ngàn ìdájọ́ rẹ́dù.